ẹ gbogbo fúdù wà wa ká lè alájà ọ̀gẹ̀dẹ̀ nìkan ló kù ọ̀gẹ̀dẹ̀ nìkan bẹ́ẹ̀ ni mà. ẹ lọ gbé yẹn náà wá á lò bẹ́ẹ̀ lálẹ́ tó bá dẹ̀ ti di lọ́la kẹ́ bẹ́ẹ̀ ṣe máa gbogbo ẹ̀ padà síbẹ̀. ẹ wá ò ò omi ni kó bá mi bù. ẹ ti lé wọ oúnjẹ ni. ti rí wọn mi ò àti pálọ̀ tún ni. ìwọ kò yé mi torí lẹ́nujọ́ mẹ́ta yìí nìsín náà lẹ sọ fún mi pé ìgbín ó ti dèwọ̀ fún yín ẹ fẹ́ jẹ mọ́ ẹ tún ní kí n má ṣe lá nínú ilé yìí náà mọ́ ọ̀gẹ̀dẹ̀ ló tún kàn báyìí nígbà wo la bẹ̀rẹ̀ sí í ṣa oúnjẹ jẹ.